káàbọ̀ sórí ètò ètò lockdown and chill ọmọ yín èmi btdo to the ppy náà ni Poppy ẹni tí mo bọ́ ṣe ń pè mí ẹ káàbọ̀ sórí ètò ètò lockdown and chill lórí rédíò 99.1 Poppy FM lẹ́ni lórí ètò a máa ma sọ̀rọ̀ a máa ma sọ̀rọ̀ Nàìjíríà hmm. Nàìjíríà ìlú mi ológo tí àwọn tó ń lead wa ti sọ di pẹ̀tẹ́lẹ̀ you know ní 1990s 1980s 1960s a máa ń rí nàìjíríà bí ìlú ológo bọ̀ nísìnyí nàìjíríà ti di third world country ẹ mọ̀ nàìjíríà tó wà promising tó wà nourishing tó wà refreshing tẹ́lẹ̀ ó ti di health ó ti di ibi tí a lè náwó torí pé owó ti wọ́n jù ẹ mọ̀ ní five years ago lábẹ́ no not five years ago like seven years ago lábẹ́ Goodluck Jonathan you know a máa ń ra tabari five thousand a máa fi ra nǹkan tó pọ̀ àwa gan máa mọ̀ pé ara nǹkan tó pọ̀ but lẹ́nìí tabari ten thousand lọ́ndà Buhari nǹkan tá a máa ra gan kò ní ju kékeré lọ ẹ rí Nàìjíríà ti bàjẹ́ ó ti bàjẹ́ ó ti bàjẹ́ Hmm. nàìjíríà tó ní seven g tẹ́lẹ̀ ó ti downgrade sí two g ẹ mọ̀ so ó yẹ kí àwa èèyàn nàìjíríà lè lè tún ìlú yìí ṣe ẹ mọ̀ so kale kale kale kale kale reposition kale reposition the um, country fún generation tiwa tó ń bọ̀ ká jáde síta ní ọdún 2023 ká dìbò fún ẹni tó lọ́pọlọ ká dìbò ká make sure pé ìbò wa ó ó wọ́n kà á ibi tí kìíní máa ti ṣe nìyẹn o ọmọ tẹ bá ti ń gbọ́ ẹ́písòdì ẹ máa mọ̀ pé mo ti ń sọ ìranù yeah torí pé ẹ́písòdì yìí kò make sense mi plan tẹ́lẹ̀ nǹkan tó wá sórí ọpọlọ ni mò ń sọ ni mò ń sọ ẹ mọ̀ pé mi good ní Yorùbá bẹ́yẹn but then I'm trying náà. No. Mm. dàbọ̀ mo ti ṣe tán.